فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين وعلى سائر أمته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرجو فون ولا وبركاته atọrọ asalatu fún òjíṣẹ́ lánàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìjọ àti gí ọlọ́run kọ́lọ̀ kó gbogbo àwọn ará ilé ń ṣe ọlọ́run àtàwọn sàhábà lápapọ̀ ọbẹ̀ láwọn ọba kó bá ní mú ìgbé àti gẹ̀bá gbogbo àwọn àlùmọ̀ nábì kó jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan ó tán lórí dáadáa insha allah ta'ala ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ní ṣókí òun náà ni ó sì máa jẹ́ èsì ọ̀rọ̀ àti ìkìlọ̀ fún mùdírù Agége àdá òmùọ tọlọ kó bá ní àwọn sọnà ó sì ṣe àlékún ìmọ̀nà àtiwá náà láìpẹ́ yìí ni mo láǹfààní láti máa láti wo orí Facebook mo wá bá ọ̀rọ̀ wọn kan pàdé nígbà tí wọ́n pè sí ọ̀dọ̀ àfáà kan tí ó ń ṣètò tó náà ń sọ̀rọ̀ sọ wá ń sọ nínú ọ̀rọ̀ yẹn wípé àwọn tí wọ́n pera wọn ní ahlùsúnà yẹn aláìmọ̀kan ni wọ́n wọn ò mọ nǹkan kan olódo ni wọ́n àwọn mọ̀bádìrù yẹn àwọn ìpìlẹ̀ tó yẹ kí wọ́n mọ̀ láti lè fi gbọ́ nǹkan tí àwọn ń sọ yìí wọn àmọ́ ìyẹn ló fà tí wọn àfi gbọ́ nǹkan tí àwọn ń sọ yìí so aláìmọ̀kan ni wọ́n olódo ni ni wọ́n ní àìsí ọ̀rọ̀ fún mùdírù lórí eléyìí òun náà ni pé àkọ́kọ́ tí ẹ̀ka bá tiẹ̀ ń pe àwọn alùsùnà ní aláìmọ̀kan ó tọ́ sẹ́nu gbogbo èèyàn ó tọ́ sẹ́nu mùdírù markaz láti lè pe àwọn alùsùnà ní aláìmọ̀kan ìdí ni wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìsọkúsọ àwọn ọ̀rọ̀ jákujáku tí mòdìrò ń sọ mòdìrò náà máa ń tí àwọn alùsùnà fojú àwọn rí látara fífọ èsì fún wọn padà tí sì ń da àwọn ilé ẹ̀rọ tí mòdìrò máa tó ń da owó sọ lẹ́yìn nǹkan kan tó já pé kò pa amásẹ́nì kankan nínú àwọn èèyàn ní gbogbo mùsùlùmí náà ló mọ eléyìí látara àlàyé àwọn alùsùnà yìí ó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé aláìmọ̀kan ni mùdírù markaz sọmọdéèrò sọnù rẹ pé àwọn èèyàn ọlá pé àwọn èèyàn nífẹ̀ẹ́ ẹ̀sìn táwọn èèyàn bá ti gbọ́ pé súnà ànábì lélẹ́yìí ó má àwọn èèyàn máa fọ́ọ̀lù sí wọn ní ọwọ́ so àwọn èèyàn nífẹ̀ẹ́ ẹ̀sìn lóòótọ́ kọ́lọ̀ ṣàlékún ìfẹ́ àti ojú gbogbo ẹnì wá sí ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n ọjọ́ tó ti pẹ́lẹ̀ yín tí ẹ jẹ́ àfọwọ́n ní bídíà lẹ ti fi ìfẹ́ táwọn èèyàn ní sí ẹ̀sìn lẹ ti fi yan àwọn èèyàn jẹ lẹ ti fi lu àwọn èèyàn ní jìbìtì so jìbìtì tẹ́ ẹ lu àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó pọ̀ gan jìbìtì tí ẹ lu àwọn èèyàn nípa ọ̀rọ̀ pé torí pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀sìn ó pọ̀ so àwọn èèyàn nífẹ̀ẹ́ ẹ̀sìn lóòótọ́ òdodo ni onásì ló fa tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi kó sí yín lọ́wọ́ lórúkọ wípé wọ́n gbà wípé ń tẹ̀ ń sọ fáwọn lẹ̀sìn ọlọ́run ẹ mẹ́yẹ àwọn àfọ́n bídíà tí wọ́n ti ba yé àwọn èèyàn jẹ́ dànùdànù pẹ̀lú rọ́ tí a bá wọlé social media ẹ rí àìmọye àwọn ìbàjẹ́ tí àwọn àfáwọn yìí ti ṣe sílẹ̀ tí ò ṣeé sọ so àfọ́n bídíà kan náà làfáà tó lóun fẹ́ sóògùn kẹ́yìn kan máa bí fún un tó gbé dawawul mahabba sihrul mahabba oògùn ìfẹ́ ló gbélé lọ́wọ́ ní láti gbàyàwó oníyàwó tó àfáà kan nìyẹn àwọn èèyàn bí lè fi wípé nǹkan tí ń bẹ lọ́dọ̀ ẹ̀yìn àfóò níbi díà yìí nìyí pé òdodo ni ntí ọlọ́run fẹ́ràn lẹ́fẹ́ gbé láwọn lọ́wọ́ láwọn èèyàn fi kó sí lọ́wọ́ so àwọn èèyàn nífẹ̀ẹ́ sí lóòótọ́ ṣùgbọ́n ìfẹ́ sí yẹn gangan òun lè fi ń kó báwọn èèyàn lè fi gbá àwọn èèyàn lè fi lù wọ́n jìbìtì so lágbègbè ibẹ̀ yẹn ká fi ibẹ̀ yẹn lẹ̀ so ní sikiru mudiru máa sọ wípé àwọn alùsùnà alẹ́ màkan olódo ni wọ́n wọ́n máa ń kankan ọ̀la ẹ̀kọ́ sí mudiru lẹ́nu so kí mudiru sọ̀rọ̀ ẹ̀ tí mudiru bá dé ní agbègbò insha Allah ní gbígbé ìmọ̀ ní gbígbé kó ìmà nísìnyí mùdírù ló sọ ló tú ìtazarọ ní jamada ní òróró mùdírù tú ní jamada ó gbé abẹ́rẹ́ ìgbóró ti jọra wọn àwọn alùsùnà ni wọ́n jẹ́ kó yí ayé pé ìkàkùkà lẹ́ńkà ìtìkùtù lẹ́dẹ̀ ń tú ni asubha arba tí ẹ kanu Sahih al-Bukhari tẹ́yìn bá ṣe aláìmọ̀kan àti olódùrà bàtà ìyẹn mùdúrù mákàtí mo bá wù yẹn ní tí mùdúrù bá kí ń ṣe aláìmọ̀kan àti olódo ibo ni asubha arba'in ibo ló ti jọ wípé àsùbá yìí ti di mẹ́rin téèyàn bá jẹ́ni tó bá máa kéwù tó dẹ̀ fi yẹn ka ẹ̀sùn sí Bukhari lọ́rùn wípé Imam Bukhari sọ àsùbá di mẹ́rin tá a sì mọ̀ pé méjì ni tó fi kẹ̀sùn sí lọ́rùn ọ̀tọ̀ dẹ̀ ni tí àáfàá yìí ń sọ tẹ ẹ bá wo báàbù Bukhari gan ọ̀tọ̀ ní tí Bukhari sọ ní pé tí wọ́n bá ti lè gbé wọn yẹn dúró a gbọ́dọ̀ máa yan náfìlà ní àsìkò kan náà papọ̀ nínú àwọn hadisi tán dẹ̀ mú wá bẹ́ẹ̀ wọ́n mú hadisi yẹn wá pé wọ́n gbé wọn àsùbá dúró ní ẹnìkan tó wá gbé náfìlà dúró lásìkò ìgbà tí wọ́n ti gbèrò dúró so anabi wa ń sọ fẹ́ ni ẹ pé asubha arba'in ṣe àsùbá mẹ́rin ló fẹ́ kiri so láti lè fi sọ fún wípé kò dáa. dẹ́n eléyìí náà dẹ̀ ní tí Imam buhari náà gbọ́ yìí a bá wọnú tíra wọn tẹ́ bá wo báàbù yẹn ni sọgbà tí mòdìrú gbé tí ó bá jẹ́ ni mòdìrú ló sọ àdí mẹ́rin that ọ̀rọ̀ tó já tó clear tẹ́ èèyàn kan ò ní sọ eléyìí já pé mòdìrú pé àwọn ni ìkọjá àlà nìyẹn sọni mo sọ pé tó bá tọ́ sí gbogbo yẹn lẹ́nu kó pe alu sunna ní aláìmọ̀kan kò tọ́ sí mòdìrú lẹ́nu torí pé àyèmọ̀kan mòdìrú ní àyèmọ̀kan to fojú hàn ní kì í sáyèmọ̀kan tó pamọ́ gbogbo jawani gbogbo awon agbegbe ìmọ̀ ẹ̀sìn ni mòdìrú gbe gbagi so ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní nínú àwọn nǹkan tí mòdìrú gbé gbági ọ̀rọ̀ aluwalá mòdìrú ò rí yanjú. àwọn nǹkan tó já wọn nǹkan kéékèèké tí even ọmọ ìpìtìdá yìí gan kò gbọdọ̀ dàrú máa lọ́wọ́ káma ti sọ pé ẹni tó péré ní àpá àgbà tó jókòó sórí àga alẹ́ kéwú tí sheikh adam rahimahullah wa ghafarallahu lahu wa taqammadahu bi rahmatihi tí sheikh aga tí sheikh adam bọ́ọ̀lẹ̀ lórí ẹ̀ tí ẹ̀yin jókòó síbẹ̀ nìyí ìwọ́n tó jókòó síbẹ̀ ìjálá ìmọ̀kan. tí ọmọ ọmọ ọmọ ìtìdá igi tó bá níbò láti ṣàlùwàlà ó lè sọ pé à ń ṣe àlùwàlà a lè ṣe ẹyọkọ̀ọ̀kan a lè ṣe méjì méjì a lè ṣe mẹ́ta mẹ́ta ṣùgbọ́n èyí tó dáa jù ní ká máa ṣe ní mẹ́ta mẹ́ta lónìí ládájú very simple ọ̀rọ̀ tí ó dàrú but ó dàrú má mùdírù lọ́wọ́ kí ló máa tóbi dàrú torí pé ìmọ̀ mùdírù ò débẹ̀ àwọn ọmọ táwa ń kọ́ ń kéwòn ní pé a lè ṣàdùwálẹ̀ ẹyọ kọ̀ọ̀kan a lè ṣe méjì méjì a lè ṣe mẹ́ta mẹ́ta ṣùgbọ́n èyí tó dáa jù ní mẹ́ta mẹ́ta àwọn ọmọ táwa ń kọ́ ń kéwú lè sọ ṣùgbọ́n àwọn mùdírù òde bẹ̀ yẹn ni àwọn ọmọ táwa dẹ́n sọ pé lè sọ ọmọ fìtì dáì ni wọ́n pé sọ ọmọ ìdájí gan lè sánáwì ṣùgbọ́n lè sọ fún wa pé a lè ṣàlùwàlá lẹ́yọ kọ̀ọ̀kan níbi kan là níbi iṣẹ́ yọ kan níbi kan tó ló ṣe méjì níbi kan tó ló ṣe mẹ́ta ìwọ ló fẹ́ ká ṣe ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ́tí máa máa fi ẹni yìí nìyí màá ń da òtàmákùn fìlẹ́ẹ̀lì làmìẹ́kùn mùtàmákìnà wàlẹ̀ mùtìkìnà ìmọ̀ òjókòó sẹ́ni yẹn lára ìmọ̀ òjókòó sí ẹni yẹn lára sọ́sẹ́ ìrùmùdìrú yìí ni wọ́n máa sọ fún wa pé alùsùnà olódo ni ẹ wọ àwọn nǹkan kéékèèké tí ó dàrú ordinary pé yẹn gbélé lárúbáwá gan tó bá kà á yóò lè gbọ́ yé ni mọ́kàmù ni kò bùkátà kéèyàn kéwú púpọ̀ rẹpẹtẹ kó tó gbá wọn eléyìí tó bá ń ka nọ̀tíra ni sòtó ti bẹ́ẹ̀ náà ni ó dàrú mọ́ mùdírù lọ́wọ́ lè anna al-jahil torí pálá ìmọ̀ kan ni mùdírù sokiru mùdírù yẹn wá jáde lé nìkan bá ní àwọn ahlu sunna yẹn aláìmọ̀kan ni wọ́n òun ni òjẹ́kọ̀rọ̀ òun ó yé wọn ni sọ̀rọ̀ kó yé wa ni ìsọkúsọ ló ń sọ bóni yóò ṣe máa sọ̀tọ̀ kúsọ tí ó máa ní ọrin aláìmọ̀kan làwọn tí ò gbọ́n yé nìyí àwọn tọ́lọ̀ ọ̀rọ̀ ànábì sí àìmọye wọn aláìmọ̀kan ni wọn ọ̀rọ̀ ànábì clear wọn dẹ̀ gbọ́ yé so irú èèyàn wo lẹ́yìn tẹ́ ẹ sọ pé ọ̀rọ̀ yín ò yé àwọn aláìmọ̀kan ọ̀rọ̀ yín gbọ́dọ̀ yé aláìmọ̀kan tẹ́ bá dún ní mímọ́ gbóòlù ọ̀rọ̀ yín ò so kí òmùdírò máa ta orí prógráàmù àfáàyẹmù tìrí láìpẹ́ yìí ló kí mo dúró lè mà wípé a ṣì wà bá a ṣe wà ní a ṣì wà digbidigbi bá a ṣe wà tó bá sọ rọ́bìṣì ní agbésí ẹ̀ tọ́lọ̀ bá ti ní ká ra dátà o tá a bá ti rówó ra dátà wàláhì yóò máa gbèsè ẹ̀ because a ní labilẹ̀ nìkan nítorí pé nìkan jọ máa ṣe kádàmù kan kó máa wá ba ìsìn ọlọ́run ọba jẹ́ nìyí kó máa da ìsìn wú kó máa da ìsìlámù rú lẹ̀ Yorùbá ká sì máa wúra so ayé yẹn àsìkò yẹn ọlọ́run ọba ti ní kó kọjá lẹ̀ Yorùbá so ẹ̀yin nímọ̀ àwọn ẹlòmínà nímọ̀ ni so torí ẹ̀ kí mòdìrú kó kó ṣàkíyèsí ara ẹ̀ kó dẹ̀ ṣọ́ra gan tí mòdìrú bá sọ̀sọ̀ kó sọ mòdìrú àgbà yìí sí àníbùmọ̀ o àníbùmòdìrú ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wàláì mòdìrú gbé sí so torí ẹ̀ èmi lè sọ pé aláìmọ̀ kan ni mòdìrú markaz torí pé mi láwọn evidence tí mo lè fi prove pé aláìmọ̀ ni mòdìrú markaz nísìnyí nínú àwọn ìsọkúsọ àti àìmọ̀ mòdìrú táwọn èèyàn ti sọ rí tá a ti fetí gbọ́ rí táwọn èèyàn sì ti ṣàlàyé lórí ẹ̀ òun náà ni ìgbà tí mùdírù náà fẹ́ ta bíọ́bíọ́ pé òun náà ní ìkọ́ yẹn ní ulumul hadith ìmà nípa hadith òun lè kọ́ yẹn ó wá gbẹ́bẹ́ kùnìyà àwọn àǹkà fún àwọn àdìgbò wà máa wù dí ifá àlìnàbí ilmárùfúrú wà máa wù dí ifá àlìnàbí iye ilmárùfúrú wà má lè tàbí ìnù wà ilmákàtúrú ìgbà tí mo dúró máa tún in tó wà ń bẹ olùpẹ máa òdi ìfàlẹ nàbí yìí huwa al-marfu aw marfu'un gbogbo hadisi tá a bá ti fi tì sọ́dọ̀ ànábì náà máa ń pè ní marfu' ọ̀rọ̀ tí wọ́n bá gbẹ́gbà wá rẹ̀ tán bá sọ pé ànábì ló sọ tán fi ti sọ́dọ̀ ànábì náà máa ń pè ní màrúfú màrúfú ó lè jẹ́ sọ̀hí ó lè jẹ́ ṣùgbọ́n mùdírù nígbà tó wọ́n tu ó ní wà máa kù ní falẹ̀ nàbí marfu'un ìntàn bá fi ti sọ́dọ̀ ànábì marfu'un ni ìntàn bá ti pè ní marfu'un ni hadith dọ̀ìfù ni kò ní sí hadith kan má tẹ́ gbọ́ yé gbogbo hadith pátápátá lẹ́kọ̀ọ́ dẹ́mu torí pé gbogbo àwọn hadith marfu'un ni wọ́n àwọn èyí tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ nípa àrùn tó sọ̀rọ̀ nípa àlùwàlá ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ haidọ̀ ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ bẹ́ẹ̀rù ọ̀rọ̀ ìjára ọ̀rọ̀ sọ́dákọ̀ ọ̀rọ̀ síyá gbogbo àwọn àdìsí ń pátá màrúfúrò tí wọ́n á ní àdísì màrúfò dọ̀ífù ni ó ti wó gbogbo àdísì dànù fáàtó ti wó gbogbo ẹ̀sìn dànù pẹ̀lú tó sọ yìí sọsẹ onímọ̀ máa ń sọ̀rọ̀ ìsọkúsọ báyẹn ni téèyàn bá jóni mímọ́ tí màá yẹn bá da lójú tó wà mutamakin wà mutqin lórí ọ̀nà sọ pé ẹ ẹ lam yakun mutamakinan fil lugha kò gbé dáadáa ni that is very nǹkan kékeré àwọn nǹkan kéékèèké bí gbàtà ń kọ́ máa ní alẹ́ bá a ta sá nínú mọ̀ làwọn eléyìí tí wọ́n máa ọ̀gá ìfọ̀lẹ̀ nàbí máa fọ́ ìyẹn tán bá fi ti ọ̀rọ̀ tán bá fi ti sọ́dọ̀ ànábì nǹkan tán bá fi ti sọ́dọ̀ ànábì ọ̀rọ̀ ni iṣẹ́ ni tẹ̀kírìrù ni wọ́n máa ń pè é ní máa fọ́ làwọn oníhàfà oníhàdís máa ń pè é ọ̀tọ̀ wá ní pẹ́sù lálàáfíà bó lẹ ṣùgbọ́n màrúfù ni a máa ń pè é ṣùgbọ́n bàtọ́ ní sòkèrò yẹn wá jáde kó máa sọ pé àwọn alùsùnà yẹn aláìmọ̀kan ni wọ́n wọn mọ nǹkan kan wọn bá dú àwọn nǹkan kékèké tó yẹ kán mọ nǹkan fi gbóhùn yé gan wọn to ni sòmùdúró àti ta nìyẹn náà mo sọ pé ó tọ́ sẹ́ni gbogbo kó yọ owó alágbàfọ̀ wàláì kò yí àtọ́lé kò yí àtọ́lé rárá rárá tí gbogbo yẹn bá tẹ́ sọ pé alùsùnà kí ó kè é kì í ṣe bíi ti mùdírù nìyí tí gbogbo yẹn bá sọ pé alùsùn náà wọ kò máa tó kì í ṣe bíi ti mùdírù nínú àwọn yẹn tí mo ti rí tá ń gbéra wọn sípò ńláńlá láwùjọ wa yìí pé àfa ńlá làwọn àfa àgbà làwọn tí wọ́n sì jẹ́ aláìmọ̀kan tó dógóńgó nínú wọn ni mùdírù yìí wà mélòó mélòó àwọn àìmọ̀kan tí mùdírù ti pọ̀ jáde ni mélòó mélòó àìmọ̀kan sọ torí ẹ kẹlẹ máa jẹ ọ̀rọ̀ fún mùdírù ni tí mùdírù bá bìlífù wípé òun ìmọ̀kan ń bẹ lọ́dọ̀ ni kó tú jáde yìí tá a bá rí pé léyìí ó ń ṣe pẹ̀lú àlámọ́ra mùsùlùmí àṣekínni tó sì jẹ́ sọkúsọ àárọ̀ bí ṣe ẹ̀ kọ́lọ̀ kó kan lẹ́sàn án ṣe án sọ̀rọ̀ kan ní àwọn asọ̀rọ̀ débi kìnní kan Yorùbá ní ṣàbí kìnní kan ní àbí bóyá ọ̀rọ̀ ní èyí àwọn inú sọ̀pọ́tì tí wọ́n ń gbé kiri yẹn ní ní Yorùbá nation torí pa àmọ́ wípé ìhìyà òṣèrìkì ni ìhìyà òṣèrìkì wà iqamatul asnan wal awthan so wọ́n fẹ́ fi yí ẹbọ ni ẹbọ ni wọ́n fi kíní yẹn yìí yóò tún wá gbilẹ̀ ju bó ṣe wà lọ so àwọn tí kíní yìí ó tí ó gbé àwọn ẹlẹ́bọ ni tó bá ṣe rí nìyẹn adẹ̀rí bẹ́yìn náà ṣe rí wọn mọ́tàlá ń bẹ̀yẹn ni ṣùgbọ́n èèyàn kan wà lè torí yẹn kó wá sọ wípé aláìmọ̀kan láwọn sùn àwọn èèyàn aláìmọ̀kan o wàláhì àìsàn aláìmọ̀kan ẹ̀yìn náà sì mà pé nú àwọn èèyàn tí wọ́n fún yín lọ́rùn dáadáa tí wọ́n pẹ̀lú ìmọ̀ tí wọn ò jẹ́ ẹrọ náà lọ tí wọn ò jẹ́ ríbi sákiri tẹ́gbìn gbọ́n àwọn alùsùn náà jẹ́ kàn bẹ́ẹ̀ ó yẹ ẹ̀yìn bẹ́ẹ̀ torí pé àwọn òní fi àní fi egbèsè àní fi egbèsè bu olé ti wà àwọn kan bẹ máa ń pè láwọn orogún yìí ní bàbá kọlọmba ni kọlọmba ni kẹ bàbá ni kọlọmba ni kẹ bàbá wọn bàbá jẹ́jẹ́ ẹ ra pẹrẹ kí bàbá yìí pa àwọn èèyàn lẹ́sìn ó ti wù kó ma ẹ rí lára àwọn tó bá dúró dídí nínú àwọn ọmọ wọn kọlọmba ni kẹ bàbá yìí kó bá ní kó bá ní ṣàforíjì fún wọn àti Sheikh náà àti gbogbo àwọn àti wọn ti lọ. ìgbà tí ẹ̀ta tí wọ́n ní wọ́n fi gbòṣe gbolé náà ń gbà tó bá ti ráwọ̀ yẹn bá ń sọ̀rọ̀ wọ́n á ṣe kí ni wọ́n á so tí ẹ̀kọ́ àti ládàbí tọ́lọ̀ wọn bá ní kó wà lára dákẹ́ ṣùgbọ́n àwọn pé àwa alùsùn náà ti wá ní àwa kì a kankan pẹ̀lú yín òun ló sọ wá di ẹni tí ẹni ẹni ẹni tí ń ta síra wọn àṣìta sí yín ní tìbàjẹ́ ní àṣàbòsí fún yín àbẹ̀lọ́wọ́n ọba kíkó pa yín kódà àbẹ̀lọ́wọ́n káwọn ò ṣe yín àbẹ̀lọ́wọ́n kọ́lọ́wọ́n jẹ́ wà dáadáa àmọ́ lórí ojú ọ̀nà tó ṣe déédéé ni tó bá tà nẹ́bìn kì í ṣe lórí ìlànà àwọn ṣíà ìlànà àwọn mustashriqun tẹ́ǹbá káàkiri kì ṣe lórí ìlànà kọ́lọ́kó tó ń ṣe kó sàlékún àná ẹ ṣọ́ra yín tẹ bá sọ pé ẹ tún dé wàláhì àdìdì sí i èmi bí ẹnìkan àbí tí n bá rówóra tí n bá rówóra dátà ló kù tí n bá ti rówóra dátà àdìdì sí i tẹ bá sì sọ ìsọkúsọ àdìbọn kẹ sókè má rò pé àfa súnà kan tẹ ń dà láàmú bóyá òun nìkan ni òun nìkan ni wàláhì kìí sọ nìkan ni àìmọye irú rẹ tó ń bẹnu àwọn onísúnà àìmọye àwọn tó ju àfa àwa yẹn lọ ni tó tún bẹnu àwọn onísúnà ni. táwọn wò pé ọmọ ìyàwó wa kan ti ń ṣiṣẹ́ tán dákẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ wípé ẹ dé ní nípa ọ̀rọ̀ tí màá yí wà àjòjà àjòjà àjò àjò àjò fi irin korin lórí ẹ̀ àwọn ń sọ lójú ẹ gbogbo ẹni tó bá sì ní làákàyè tó bá ń àti táwọn àdùsùn náà sọ yóò máa ọ̀rọ̀ kan ẹ̀sìn ni àgbàjá àgbàjá kọ́ ni mímọ̀ àgbàjá kọ́ ni kéwù ni ẹ lọ dáadáa ni ó ti advice ní lọ́jọ́ tuntun pé pété ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ní ẹ lọ ka àkọọ́lẹ̀ ẹ lọ ka táwọn afá ẹ̀sìn dáadáa kọ nípa rẹ̀ kẹ́ tó máa sọ̀rọ̀ tó torí àwọn iṣẹ́ aláìmọ̀ kan o tó yí ẹ bá sì léèyàn jó lódò láàrin àwa àti ẹ̀yin ìròyìn ń dọ́gba pẹ̀lú ló sì pamọ́ dáadáa torí pé àwọn òdòyìn pọ̀ gan-an àwọn òdòyìn pọ̀ gan-an wà tó já sí pé tọ̀ àkànwó pé tọ́lẹ̀ bá ti gbé ilé kásá máa ṣá ni àmọ́ odò yín wàláhì ń pọ̀ gan nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí odò yín pọ̀ dáadáa èmi dẹ̀ máa ń sọ gan pé a lè rí nù àwọn tí ó jọ máa kéwú fún yín tí wọ́n máa kéwú jù mí lọ àbí mi lójú pẹ̀yìn ò máa kéwú jù mí lọ kọ̀ǹfàmù ni ó dá mi lójú pẹ̀yìn ò máa kéwú jù mí lọ àwa lè rọ́ máa kéwú yín o tí ó ní gbìyànjú míì tí ó tayọ ti yín àmọ́ ní dèdè lẹ́kùn tẹ́ wáyé ah bóòlù yóò ti máa pín ẹ̀ láfàá náà ẹ dákun sọ fún mi àfa àgbà ni mí o yóò wá rí ìtaza yóò máa tún ní jàmádà inú dẹ́kítọ́rì wo ló ti wò àbí yóò máa rírọ̀ wá ṣèkárì yóò máa ní ìmáàmù ṣèkárì ló gbà wá ní odó ní tó bá padà sọ wípé ẹnu gbé wọn ẹnu ò gbé ẹnu ò lè gbé yẹn rú ẹ pé rọ̀ wá ṣèkárì ìmáàmù ṣèkárì irú ẹnu gbígbé wo nìyẹn. òdo nìyẹn ó kílẹ̀ kéèyàn rí àsùbà àǹkó ní Buhari sọ pé kẹmọ kí àsùbà ní mẹ́rin òdo nìyẹn kéèyàn rí nàbí yìí marfu'un ìtọ́ba fi ti sọ́dọ̀ ànábì náà ń pè ní marfu'un kó wá ní dọ̀ ìfòló jẹ́ bẹ́ẹ̀ ni tó fojú hàn mélòó mélòó àwọn yẹn wá pè sí ọ̀dọ̀ ọmọ wàláì kò tọ́ sí yín lẹ́nu kẹ́yìn sọ pé olódo ní alùsùnà kò tọ́ sí yín lẹ́nu ó ju ẹnu yín lọ ó ju ẹnu yín lọ fífi torí pé ẹ̀yin náà mà ẹ̀yin kàn ń fagídí gbára yín lẹ̀ nídìí mímà ni ẹ̀yin náà mà ẹ̀yin kàn ń fagídí yín lẹ̀ nídìí mímà ni pé aláìmàkà ni tẹ́yìn ò bá sì máa sọ fún yín pé aláìmàkà ni ẹ lọ jókòó ti mímà ẹ lọ tún ẹ̀kọ́ kọ́ ẹ lọ jókòó tì mímà gbogbo túkútú tẹ́ ń tún yẹn ni kò sẹ́ni tó lè máa dákẹ́ irú ẹ̀ má so àwọn àsìkò tẹ́ ti tútùkútù lọ táwọn èèyàn dákẹ́ táwọn òkú ọmọ àfa wa ní sọ̀rọ̀ ti kọjá àsìkò yìí ká tún ọmọ àfa wa ṣe ni tó bá gbé òdo tó bá gbé òdo hàn sáyé ká sì tún ọmọ àfa wa ṣe ni so torí ẹ̀ à ìyẹn jẹ́ ọ̀rọ̀ fún mùdírù yìí nípa wípé alùsùnà kì í ṣe aláìmọ̀kan o àwa kì í sì fi àìmọ̀ kan ṣẹ̀sìn àwa sì mọ̀ pé tá a bá fẹ́ ṣẹ̀sìn tí ó bá yanjú ìmọ̀ là á fi ṣe a sì mọ̀ pé ìmọ̀ yìí agbègbè mẹ́ta náà ni al-ilmu bi kitabillah al-ilmu bi sunnati nabiyyihi al-ilmu bima alayhi as-salafu as nípa tírà ọlọ́run ká nípa sunna nabi ká nípa táwọn tí wọ́n jáwọn ẹni ìṣíwájú tí wọ́n dúró lé lórí ṣe ìkànnì àwọn àlùfáà wa nídìí súnà wọn ni al-ilmu qala Allahu qala rasuluhu qala as-sahabatu laysa bit-tamwili níta ń pè ní mímọ̀ òun náà ni ọlọ́run sọ Allahu sọ òjíṣẹ́ rẹ̀ sọ àwọn sàhábà sọ báyìí ní tí wọ́n ń pè ní mànìyàn tá fi rẹ̀ sì ṣèyànjú èyí ò ní ẹ lọ mójútó ní ẹ lọ wá dáadáa kẹsì gbọ́ yìí tẹ́ bá sì kàn kankan nínú tíra àwọn àfẹ́sìn tó jẹ́ mú tó jẹ́ ìsìlá ẹ lọ wádìí kí náà ń tu sí kí ni ìtumọ̀ rẹ̀ kí ẹ ká pé màrúfúrò ní dọ̀ọ́yẹ́fù ìtumọ̀ màrúfúrò kọ́ nìyí ń ẹ wádìí ẹ̀kẹ́ tó tú kéwù sọlá ìbá ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti tútù kùtù àá ṣàtúnṣe yẹn o tìjàpọ̀ o tẹ́ ẹ bá ti sọ̀sọ́kùsọ àá correct ti sọ̀kùsọ yìí tìjàpọ̀ o ti má bá ẹ̀sìn ẹ̀kẹ́ má bá ẹ̀sìn ọlọ́mọba jẹ́ ni o abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó bá ní ṣàtúnṣe yín kó ṣàtúnṣe àwa náà dìbà yìí lọ kó tọ́ yín sọ́nà kó ṣàlékún màánà tiwa náà wàláhì ẹ̀mí tèmi balẹ̀ wípé ma dumtu ala hadhihi sunna ma dumtu ala manhaj an-nabiy sallallahu alayhi wa sallam wa ma dumtu ala ma alayhi as-salaf as-salih fa ana ala al-huda fa ana ala tí n bá ṣì wà lójú ọ̀nà ń tà nábì ń lórí ẹ̀ tí mo wà lórí táwọn sàábà ń bẹ lórí ẹ̀ ojú ọ̀nà tó tọ́ ni tó kù ni pé ká máa bẹ láwọn ọba kó ṣàlékún ìmọ̀nà wa so hada wasallallahu wasallam ala nabiyina Muhammad wa alihi wa sahbihi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣí èrè báwọn yẹn ti máa ń sọ ẹ wá ní ẹ bá ń ṣí èrè ẹ bá ń ṣí èrè ǹjẹ́ kó dé ìbọn ọmọdé rù yí pé alùsùn náà ìṣàlẹ̀ ìmọ̀kan wà kó nà bẹ́ẹ̀ mẹ́sàn-án àwa náà sì dúró de mọ̀dé rù gbogbo ibi tí bá ń gbà bọ̀ tẹ̀lé ń tu aláláì màkàn òun àá fi òdo rẹ̀ àá fi hàn án báyìí yorùbá ní tí ojú bá ń ṣe pin àá wá yọ àá wá fi hàn pé òun ọ̀ ń ṣe pin òun ló fààyè tá a fi hàn mùdírù pé mùdírù ojú yín nípin ìpín rẹ̀ rèé torí pé ẹni tí ò bá nímọ̀ dájú tí mọ̀ ìmọ̀ òjókòó sí la tí bá ń sọ pé kò sí bí òun ò ṣe tó ojú rẹ̀ ṣe ó sì dáa káwọn èèyàn yọ pin yẹn ká fi hàn kó lè mọ̀ wọn rẹ̀ á pé nígbà tí ti fi hàn mùdírù mùdírù náà mọ̀ wọn rẹ̀ díẹ̀díẹ̀ sí i so isi kó tó bá ti fẹ́ sọ̀rọ̀ òun náà lọ wò dáadáa kó tó máa ṣe kíni sọ ara ẹ̀kọ́ tá ń kọ́ mùdírù nìyẹn ara ẹ̀kọ́ tá ń kọ́ mùdírù nìyẹn pé wàmà kó tó sọ̀rọ̀ ta'allam qabla an tatakallam wáyìmà kó tó pé kó máa láì ní kò sí nǹkan sọ jù bá ń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 So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.